يا رجلان الذي لم يتخذ ولدا ولم تزل يا إلهي واحد الصمد ربي عليم رحيم واحد أحد مهزم قادم بالبأس والنقم وقد بابك يا رحمن فارحمنا واصلح بعفوك أنت وأنجم واغفر ذنوبهم عليه إنه رجل عاصي وضع بيته بإذنه بغير وأرض أقلائي يعالجون ولا شريك له محيط بوماشي وراء حتى البلد ومن تعرف ثم الصلاة على المختار سيدنا المصطفى المجتمع المصطفى المجتمع مبعوث من فيه والله ما قبل يمشي على سبيل ومن يبرح منك والله والله وما اتبعهم جاء والله والله الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد وعلى اله وصحبه اجمعين وبارك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته سوره ثلاثه معايا رمضان تسمو عن سوره 33 abẹ̀rẹ̀ nínú sọ́rọ̀ ọ̀pá ìlú ìgbà kẹta nínú ọkùn ọ̀rọ̀ nípa ìyàwó ànábì wa Muhammad ọ̀pọ̀lọpọ̀ àìsàn láti ayé àtúnṣe abadiri ayé àtàkùnfìrí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونسيه ونسيه nípa bá dé láàrin ní tọ́lọ̀ tí ó sọ fún àwọn ìyàwó àmì ti pé kí wọ́n fi ìgbìmá ní wọ́n ti wọ́n já sí lẹ́nu tí fi ẹwà àti ọ̀ṣọ́ wọn nípa bí wọ́n ṣe ń ṣe tó di bá nàbí ìdílé sọ̀rọ̀ báyìí àti bí àwọn ará ìgbà ọ̀ṣọ́. ọlọ́run pa wọn lájẹ tí wọ́n máa gbé wọn nílé náà tàbí sọ wípé ìpìlẹ̀ pé ìrún tóbìnrin sínú yàrá tó lọ́lá ju èyí tó kí ní ọ́ṣẹ́lá sí lọ ọ̀rọ̀ àlẹ́ mi ló sọ̀rọ̀ torí pé ìpìlẹ̀ wọn náà ní kí wọ́n máa fi ọjọ́ jókòó yóò fi fi máa ní. wọ́n fi máa yọ gbàgbá ìyẹ̀lábùwá jàlàyé lánàá tó ti gbàgbá bẹ̀rẹ̀. wọ́n àwọn ẹni mẹ́jọ gbàgbá kẹ́ jókòó sílé aṣàlàyé ẹ̀. ìgbẹ́ ìbéèrè yẹn

المألوفة للأنعام وأقول معلوم àtàwọn ẹran ṣe ẹran tó ní pàmò ìgbẹ́lẹ̀ àgbò àtàbò ndị jẹ́ àtìsàn ewúrẹ́ orúkọ àtàbò ìjú orúkọ

àwọn ẹran tí à ń sìn ṣùgbọ́n bá a lé mọ́ àwọn àlejò bàtà lórí ẹran rẹ̀ ṣùgbọ́n èdè ń dá sí bá a àti máa ń dá fún ẹran rẹ̀ owó bá ń pa lórí àwọn ẹran bá a lé mọ́ ń pa ní owó yẹn ni á ti mọ ilé ọ̀dàkà tó bá wọ ọ̀dàkà. Òun ló wá bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ẹran gbígbà táwọn wọ̀. À ń fi àwọn ẹran lọ ní àtìyẹ. Àwọn ẹran tó àtìyẹ àtìyẹ pẹ́pẹ́ yẹ tòlótòló àbáwọn awó òun yìí àwọn ẹyẹlé ẹyẹ tó bẹ́ẹ̀ tó àparùn tó pè ní fúì ìrìnà ìgbà àparùn náà ẹ fiṣú kan tó wà àwọn kan sí àwọn ọ̀kín àwọn kan sí àwọn kan tó wọ́n ń lẹ́gbẹ̀ẹ́ this equals eleven èwo ni singular èwo ni plural ni masculine ni masculine ni this gúúsù ẹ this plural kí ni singular gúúsù èyíkó kan wà tá a máa ń sọ ní secondary school wild goose chase tí wọn bá ti ń lé nǹkan tí ò lè bá ọ̀rẹ́ is a wild living is a wild goose chase. <laughs> gbogbo wọn yẹn ṣá owó tá a bá pa àtàwọn tó ń ṣe léyà àtàwọn tó ń ṣe kọ́kírẹ́lì àtàwọn tó ń ṣe ìwòye lẹ́nu sí ìfẹ́ fún mi bróílà gbogbo wọn pátá kò bá ní bróílà five hundred thousand ibo trip tó nílé yàtò one million ìyàtò léyìn ọ̀sàkà kankan lórí àjẹ owó tó bá ń pa ń bẹ̀ ní kéde ìgbà káwọ́. wọ́n àkádà àwọn àgbẹ̀ tí ò bá ti ṣe ọ̀gbẹ́ ìtọ́ oníhóró àgbàdo ọkà oríṣiríṣi tó wà ọkà bàbà àwọn oríṣiríṣi já alikama alùkọ́mọ́fò wọn ni wí àti ọmọ wọ̀nyí àti tó bá ti jọ́já gẹ́gẹ́ bí ìrẹsì mílẹ̀tì ìdìbò gbogbo tó àjẹ́ nǹkan ní orú wọn ẹwà ẹ́ ó mú sóyà bí gbogbo àwọn yẹn zàká Ndị láyọ̀ zàká ìrámi níyà ọmọ àtọ̀ sí níjọ́ tẹ̀ láti ìjọba ti ansẹ́t ìjàgbàdo àwọn alágbèéjì padà ṣe kìlógíráàmù ẹ̀rù ìta kìlógíráàmù ṣùgbọ́n mo kàn dákọ̀ àgbàdo lẹ́yìn tí lè ní zaka kankan ọ̀pọ̀ torí kò ní kiri kìlógíráàmù mo rántí zaka ń tètè sí sọ̀rọ̀ zaka tó ó sọ yẹ ẹ́kà sí yóò pòdúsì kìlógíráàmù tí mo sọ pé tàkàwọ̀ mi kò jẹ́ ẹ̀rọ kìlógíráàmù sọ́ọ̀sọ̀ ẹ̀ta ṣùgbọ́n iṣẹ́ wọn ló jẹ́ pé nínú ṣẹ̀rí àṣẹ̀rí àpèsè iṣẹ́ ni ọ̀rọ̀ ẹ̀lásán láti fẹ̀ súnmọ́ ohun gangan ló mú dàgbàsókè ìtẹ̀síwájú ló mú wá ẹgbẹ́ o nílẹ̀ ṣẹ̀rí àmúnisí ọ̀ ṣẹ̀rí àfihàn wọ́n máa ní department department of data wọ́n máa wọ́n máa employ àwọn agricultural science students graduates wọ́n tó wá crop science wọ́n máa tàwọn or crop production tọ́wọ́n bá ti dé oko ọ̀nà ọjọ́ ọkùnrin tó bá ti lọ gàgá wọn ni kò tó zà irọ́ ló pa tó bá ti mọ iye éka tó dá wọn ti mọ iye kìlógíráàmù ẹ̀.

wọ́n máa gba àwọn èèyàn sí Ministry of Sharia Department of Finance wọ́n máa gba àwọn finance specialist ní Sharia Islamic finance àwọn specialist wọ́n gbà wọ́n tí wọ́n lọ máa wo transactions àwọn èèyàn pé àwọn èèyàn gbàgbà wọn bí àdéhùn yọ wọ́n wo òwe yín wọ́n wà tí wọ́n dì tiẹ̀ tó jẹ tó nìyẹn fún àwọn tó ṣe àkáǹtì wọn wà lọ sọ ìjọba àti ìgbà iṣẹ́ pọ̀ tó súnà tó ti ń kírètì iṣẹ́ ní ministry of the yàtọ̀ sáwọn àpá department of justice wọ́n tún padà di ministry lọ́tọ̀ àwọn èèyàn tó lórí ṣíṣe òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá ní sáwọn bí èèyàn jà àbá olóòrìṣẹ́ òṣèlú ríṣẹ́ gbádùkú ètí ìtó mo lọ bẹ̀ mo gbọ́dọ̀ àwọn àbá wọ́n ní àbá òtí ìtó nílùú àwọn ẹ̀yin píríkà dùá kọ́là ojúṣe ìjọba ni nínú أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم إنه صلاة المائدة nígbà tọ́lọ́run sọ̀rọ̀ tó ń gba àdéhùn lọ́dọ̀ àwọn ìbànú Israel tí a yà kejìlá ìkẹtàlá ń bẹ̀ tàbí kọkànlá ayà kejìlá wà látọ́rí afọ́dà Ọlọ́run ní ti pàápàá, ọlọ́run ọba ti gba àdéhùn lọ́wọ́ àwọn ọmọ Israel, àwọn ọmọ Israeli, ọlọ́bá àwọn ìṣàdéhùn, wábà ápùnà. A yan ìjòyè méjìlá fún wọn, torí pé méjìlá ni wọ́n tẹ̀síwájú. Ọlọ́run sọ fún wọn pé ní ìmọ̀ àkú èmi ò máa bẹ pẹ̀lú yín o àbẹ̀bẹ̀ ń bẹ pẹ̀lú yín. Lókùnrin gbàtẹ́ bá ti ń gbèrò ojú o. وآتيتم Lẹ́gbà àwọn òjíṣẹ́ tí ìrántí ní gbọ́, lẹ́gbà fún wọn lọ́wọ́. Ẹ̀yà ọlọ́ ní owó ọ̀yà ètò ní owó tàbí dúkìá yín kọ́rùn-ún náà ní ètò dáa. Yẹni pé ẹran àwọn òjíṣẹ́ ẹ̀ ṣe ẹ̀ẹ́náwó yí sí ojú ọ̀nà ọlọ́run nírètí gbẹ́gbà ẹ̀san lórí ẹ̀. Ọlọ́run tó wọ́n wá ṣe ni pé sáyé àsìkò àwọn ẹ̀ṣẹ̀ yín láwùkàfì lọ́dún àǹkìrò àwọn rẹ̀ sí yín. Wọ́n ti ń ṣe ẹ̀rọ bó bá ti ṣe ilé owó bá yí àdánù ìyẹn nìkan kọ́ tún á jìkì wà lọ sí ti láti lè fún ìjà náà owó fi sínú ọgbà àdìjẹ́ náà ká ọgbà ìdẹ́ra tó ń sàn ní abẹ́ rẹ̀ àwọn odò tẹ̀síwájú ó ti sọ ọ̀nà kó ọ̀nà tààrà tí mo bá lò nù mo kà yìí ọlọ́run lo àwọn tó ní làín àkọ́mùtù lè sọ̀lá tẹ bá gbèrò ojú nǹkan mọ́tò sọ̀lá yàtọ̀ sí ìbéèrè tó yàtọ̀ sí pàlùkù alìmùkímù tó yàtọ̀ sí alìmùsọ́lẹ̀mù mùsọ́lì tó yàtọ̀ sí ìdí ojúṣe ìjọba nílẹ̀ jẹ̀rí àní sọ̀lá kí nìkan ọmọ tún sọ láàkó sínú bìnà olùmọ̀sáàjì nínú kòríyá ti gíní alẹ́hùnkúmà among the responsibility of the state is the building of mosque torikọ́lọ̀ ní tí wọ́n gbèrò dúó kóòdù ó lè tó láti mọ́ṣáláṣí ojúṣe ìjọba ni láti mọ́ṣáláṣí ìgbà kan ọ̀kan nínú àwọn àwọn ọba lókè ọya ó kàwé lóòótọ́ ó dẹ̀ ta pé ó ṣùgbọ́n ó ẹnu ẹnu ẹ ń já wáyà lẹ́kọ̀ọ́ tó fọ́nà ń sàánú ìlú tó ẹ̀ bá sọ náà ní gómìnà kan gbà yẹn pé ayọ́dẹ ti èsì ìbágbàgbé sáfẹ́ náà ó wá kọ́ mọ́ọ̀sì no inú ọ̀dọ́dọ̀ gọ́ọ̀mọ̀ ṣèṣì kan ọmọ ìgbà ẹ̀ mọ́ọ̀kì yẹn wọ́n ní òun ní bóyá the largest or second largest in Africa then kódà pé kádó gọ́ọ̀mù náà ó tún fáwọn mọ́ṣáláṣí ẹni ẹ wá ń sọ wípé ní tó ṣe yẹn wà nù ìṣèwà ló ṣe ní mo ti tax payers money kọ́ mọ́ṣáláṣí ibi tí ò yẹ nínú bíbáàlì covenant tọ́lọ̀ bá wọn bá ní ìjọ ìṣòro àdéhùn tó bá wọn ṣe nìyẹn àwọn ìjòyè wọn tó wá yan àwọn ìjòyè méjìlá lábẹ́ àṣà ànábì wọn ẹgbẹ́ tó sọ pé wà á tẹ́ ìtumù rúsúlì wà á gbà ìtumù rú ẹ̀ ń tẹ̀lé wọn yẹn báwọn òjíṣẹ́ ẹni lídà àwọn ìjòyè tó yẹ yẹn àwọn ni ó mọ̀ jẹ́ alákòóso tí ó mọ̀ gbọ́rọ̀ rẹ̀ torí ó mọ̀ sọ fún wọn ó là á fà fi sọ pé wàlà áfìrì nà lè sáànà láti kófìrì lẹ́lẹ́bí nà á mọ̀ ló wọ́n ní bí lẹ́lẹ́bí nà á lè mú gbàtí wọ́n sọ pé àti olùwàwà àti òrọ̀súlà wà úlùlé amúrì àwọn kí ni wọ́n pè wọ́n umara من ولاة من من الأمراء العلماء ní àwọn tí ó sáàmù tẹ̀lé ìpínlẹ̀ àwọn aláṣẹ tí wọ́n ń sọ ó lẹ́tẹ̀ ìmọ̀ ń ṣe pàtàkì jàre ọ̀tọ̀ lérèfé tó jíndò fáwọn tí wà lérèfé ọlọ́run orílẹ̀ àwọn ìmọ̀ ẹ̀yìn àwọn àbáàlà àkọ́kọ́ àwọn aláṣẹ táwọn tẹ̀lé táwọn tọ́lọ̀ sílẹ̀ ni àwọn ìjọba ọba lórí àwọn ní second kódà táwọn tó pàṣẹ wọ́n béèrè láwọn àpá pé káṣẹ ta fẹ́ pa ìṣóbá tọ́lọ̀ mu onírú sáúdíǹsì wọ́n ní ayé hàn tún lè kì báyìí lè kódà náà tí mo ní wọ́n ní ayé hàn tún lè kì báyìí lè kódà náà wọ́n tún wá ní alájínà tún dáìmọ̀ nílé ìsà méjì permanent or standing committee for Islamic ethics. lẹ́nìbọ̀dì nínú ìlú sọ̀rọ̀ kan bá rú lójú yóò fọ́ ní nọ́mbà wá kàn pé wọ́n fún ojú bíi mẹ́ta lọ́wọ́ kan jókòó lórí ọ̀rọ̀ yẹn wá dẹ̀ fún ẹnfà bíi lọ́mọ lò ó nígbà tí ìbájọba kankan nítorí sọ yẹn ti lọ́mọ lò ẹ ǹjẹ́ ti sọ nìyẹn ọ̀rọ̀ ìjọba wọn ti sọ yẹn ṣé mi rush. ẹ are you getting it? wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní ayé ìhàtùlì kìbárì ulama senior scholar committee senior scholar committee àgbáríjọ tàbí àkójọ àwọn àfá àgbà àtàwọn àgbà àfá méjìlì tó mẹ́ àfá àgbà àgbà àfá eléyìí ń jẹ́ àfá onímọ̀ tó wá lọ́jọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n máa ń rìnlẹ̀ ju àwọn ọmọdé tó nímọ̀ tí ò ti dàgbà lọ. tó báwọn lóye wọ́n lé ìrírí wọ́n sì lóye ọmọdé ò sí ní ìrírí kanu nígbà òun sì kàyàn àwọn ti kà kọjá wọ́n ti lò kọjá wọ́n rí tó já sí àti gbogbo ẹ̀ ló yẹ pé nínú ìlú àwọn ọmọdé kan èyí ṣe pátúwá ó dòde àwọn bàbá wọn yẹn tí wọ́n bá ti wá sọ làwọn ó sọ pé tí ó mú nìyẹn tí wọ́n bá lọ́rọ̀ sọ wọ́n lọ bá wọn lé ní ṣùgbọ́n àwọn yẹn gbọ́dọ̀ jẹ tó nínú ọmọ yẹn lọ sí ẹgbẹ́ ọ̀gbọ́n tó ń sọ sọ̀rọ̀ bá wá dọ́rọ̀ irú ọ̀rọ̀ Iran àtọ̀rọ̀ Israel àtọ̀rọ̀ Amẹ́ríkà yìí àwọn tí náà sọ́lá yẹn ayébáṣe ìbáṣe ìrọ̀lẹ́ náà àwọn àgbààgbà ni ó wà á jókòó kíjọba tó wá gbé wọn pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ìjọba àti ẹjẹ́ fún ìlàpẹ̀rẹ̀ ẹyọ̀kan ẹran sáàmọ́ ń pa ní hajj tá bàbá máa pè ní ẹran ìdáyà àti ẹran ẹran àti ìdáyà ẹran adíyà yẹn ẹran yẹn máa ń ṣòfò tẹ́lẹ̀ ẹran ẹlòmíì ti sanwó ẹ̀ wọ́n kàn pa wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ kí wá ṣe Saudi nìkan wọ́n pe Muslim World League kí ni mo pè é rọ́bítọ́tù lè álámìlì ìsìlámi muslim world is mọ́tẹ̀wá fẹ́ gbogbo àfá alápàtà ayé kí ìjọ kò pé ìjọ tọ́ súnmọ̀ tí ó bá jẹ ṣẹ̀rí àmú kí wọ́n kó ẹran ikú ò níbi tí wọ́n ti ń pa kí wọ́n lọ pé fún wọn níbi tí wọ́n ti ń pa wọn ẹ wò yàtọ̀ ní ìsìlámù ìdàgbé common sense á ní ó bá mú ó bá mú náà tó ní pé ṣẹ̀rí àlejò pé kó jẹ àjúwẹ̀ yẹn gan ló dùn mọ́ lọ́nú kò sì sí tó lè ṣe sí àyẹ̀wà lè máa ṣe rìpá tún àní à ah, ẹran yẹn tí ó máa kó kó mẹ́ kí ní kan kòkòrò kan ti wọ̀ wọ́n lé àwọn sáyẹ̀nsì ìlú ọ̀dà ara wọn láti kò sí tọ́ka àfa àtọ́nà sọ̀rọ̀ láti sọ. ní nàìjíríà sheikh mahmood gumi ìjọ àbáka gumi ọmọ ìlú bàbá ẹ̀ olórẹ́bísẹ́ǹtì nàìjíríà ní àwọn àfa ọ̀gọ́wí mo ka fásitì wá tún padà ṣe mo kà dáadáa nù ẹ̀jálà kọ̀rọ̀dọ́ wí ní àwọn mùlà azọ́ọ̀tì kan wọ́n á sọ pé àwọn àbá ìsọ báyìí pẹ̀lú àwọn mùlà azọ́ọ̀tì wọ́n fi sí. kí wọ́n tó wá sọ pé ẹran ìyẹn lẹ́tọ̀ọ́ wọ́n lè ṣe wọ́n lè ṣe wọ́n lè yán kí wọ́n tó lọ sáwọn orílẹ̀-èdè tí kò sí pa wọn. irú tí bàbá aláàmú ń kàrẹ́ yẹn àti mọ́ṣáláṣí àti mọ́ṣáláṣí àìmọ́ sí irú nǹkan tíṣẹ̀rí àṣẹ ló pa á. you can't give value tó lè dédé mú ìdájọ́ wá ọ̀rọ̀ àwọn tó jẹ́ olùmọ̀ yẹn ní ó jókòó àwọn àṣọ pé oh ni ó sọ gbogbo ní wàá sí láàbí rọ̀sùn àwọn mi ń kọ́ awàlá alìkùlàmà lè àwọn wọ̀nyí kí ni wọ́n náà ṣe wàrọ̀sátìlì àmbìyà ó múlẹ̀ wàrọ̀sátìlì àwọn kí ni wọ́n jẹ ogún wàárọ̀ sólè àìlìmọ̀ ni wọ́n jẹ ogún kò bá tún sí wàhálà kankan ilé ọ̀rọ̀ bí mo sọ ní àdáwò sí ilé oge bá wọn kí ìgbà tata òun náà fẹ́ dáfẹ́rọ ilé tó ta mọ́jú àdáyé òkú sọ́bálà eléyìí náà òun náà ti ka kí lórí kọjá aláàrí ní ìdíjà àwádá tíra àwọn àtúfáàlì ó wà nù mùkọ́ bí mọ́ náà àbá ní mo kọ tíra ìfáwọn ọmọ kéékèèké mo gọ̀rọ̀ gan nìkan ẹ̀ka ó wà nù kí lórí kọjá jùrúsùlà wàlíyà pé tẹ́ bá ti jẹun epo kó lọ sàlà aláàdàlá rẹ̀ já ẹ̀yìn èékàmù kọ́ dímọ̀ sí àná èyàn ló ń kọ sí àfáwọn ọmọ kéékèèké ìwà àgbàlagbà ń lò ìdí tó fi sọ ni pé ọmọdé tó bá jẹ ọ lè ti sọ lọ sàlà àlá oúnjẹ jíjẹ kò jálọ àlá àbúté ọba jẹ ẹran rà kún mi. Sókè má dìgbé èdìjì sọ̀rọ̀ tí mò ń sọ ní pé ìkọ́mọ́tò sọ́lá ìgbéhùn ló ojúṣe ìjọba ni wọ́n kọ́mọ́ ibi tẹ́ni yẹn ti gbé gbági nìyẹn o now àwa fẹ́ padà sí rationality tó fẹ́ lò ọpọlọ pé tàbí who are the taxpayer money ní Kano state Muslims. who are the taxpayer money in Yobe Muslim if they go to House of Assembly as majority leader Muslims ṣé wọ́n ti ẹ̀ní mẹ́mbà áùsì kan tí èṣe mùsùlùmí lẹ́kí ló dùn mọ́ mùsùlùmí kó kírun fọ́lọ́un so tí gọ́ọ̀nà yẹn bá kọ́ mọ́ṣáláṣí in ní can criticize that àkọ́m ìgbéràn dúró to ẹ̀sà universities Government the about of community. Not only one university must, it must be all departments Yes. That of Islamic study department is compulsory. That is their laboratory. Yes. Professor Abidin Olayi Agawa University lọ́rọ̀ àwọn university ni wọ́n sùn. Fẹ́lẹ̀ ń ṣe Islamic study ẹ̀ ní mosque. <laughs> Islamic study department ní mosque. Nígbà táwọn táwọn jẹ́ physics, ẹ̀rí physics lab, chemistry, ẹ̀rí chemistry lab.

láyín àkọ́kù kéèsè kí ń kọ́mọ́ sí ẹnìkan wọ́n tún gba ìmọ̀ọ̀mù síbẹ̀ tí wọ́n máa sọ sálárì fún wọ́n máa sọ owó oṣù fún ìmọ̀ọ̀mù yẹn ni wọ́n wà mẹ́ kí wọ́n mójútó mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí yẹn bá tóbi díẹ̀ wọ́n ju ẹyọ kan lọ. ìmọ̀ọ̀mù mẹ́rin lébi mọ́ọ̀kì wọn yẹn wọ́n tún gba mọ́ọ̀mù sí i tó bá ní bùkátà tí a jẹ́ mọ́ọ̀sì jẹ́ tí ń kí jímọ̀ àwọn náà ni ó fi sàmì ẹ̀ pé mọ́ṣáláṣí ìfi tó jímọ̀ wọ́n tún gba làdáni ó tún mọ̀ san sálárì wọ́n gba àwọn cleaner ó tún mọ̀ san sálárì fún wọn tó ń pé ẹ̀sìn gangan ní ẹ̀ ní ìlú mùsùlùmí wọ́n sáà mẹ́rin bá fẹ́ lọ sójú ogun sọlọ́mọ àlèwàlè sọlọ́m tó bá fẹ́ wọ̀ ìlú kan lásìkò àṣùgbà wọn lọ fetí bílẹ̀ wọn lọ sétí ìlú tí wọn bá ti gbọ́rùn-ún kí wọ́n pèrò ìlú àwọn kékeré yìí tí wọ́n bá ti pèrò ìlú àwọn mùsùlùmí nìyẹn. ìkọ́mọ̀ ti sọ̀rọ̀ tí ọ̀rọ̀ zaka bá sọ débẹ̀ wà á fẹ́ ìtumọ̀ zaka báwo ni wọ́n fẹ́ ṣe yọ zaka ìjọba ní òmòjútó. ṣùgbọ́n bàbá àbẹ̀jọba ṣẹ̀rí àwọn mùsùlùmí gbọ́dọ̀ létò fún ní ajẹ́ ìmáàmù ìlú kan kíkì ìmáàmù ọ̀fẹ́ ìlú kan do you know your duties and responsibilities? alìwàjìbáàtù alìmọ̀sùlìyà ẹnìkan bẹ́ẹ̀ jẹ́ mọ́ yóò tàmọ́ yà wọ́n ń jà sí mọ́ kí ló mọ̀ tó ń jà sí kí ló ń jẹ́ mọ́ tí ó lè dì fáyẹ̀ àwọn àwọn méjì tí ó ń jà sí mọ́ àwọn ọjà àwọn yìí kò sẹ́ni kankan tó lè jẹ̀ mọ́ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó lè inú lè yàn ó sí o. Gbẹ́dàwá ní àrùn àlè máa mọ̀ náà mọ́tọ̀ ìmọ́mọ̀ ní ọkọ̀ ìjọsùn tó rẹ̀ láyé ẹjá sọ ètò ilé ìmọ̀ àríbì ìmọ̀ tẹ bá lọ́sọ pé ìmọ̀ ogójé define imam not imamship yóò ràn yóò rí yóò kò lè sọ kò lè gba fifty so iṣẹ́ ta fẹ́ ṣe yẹn ṣáà mọ́ mo ń wo ní UK am talking about ten years back, fifteen, twenty years back. Wọ́n ń polówó ní Birmingham. Wọ́n ní wọ́n fẹ́ gba ìmọ̀ọ́mù sí mọ́ọ̀mù ní UK ní orí ègbó. Wọ́n wá ń sọ pé ìmọ̀ọ́mù yẹn must have must be an artist of the Quran. Ó gbọ́dọ̀ á Quran. Or a minimum of first degree in Sharia ìlú èdè ní uk ní birmingham lọ́gbẹ̀ta ìlú òsùnmọ́ mọ́ọ̀kì àdúgbò èyí mọ̀ yẹn jẹ́ tó àtúrà lórí tí ò bá akọ́ni tó jẹ́ ẹni tó ti kẹ́kọ̀ọ́ borí ìṣòríà ní yunifásitì. wọ́n wá ní duties wọ́n tún wá sọ àwọn iṣẹ́ tí ò máa ṣe sí wọ́n kọ́ nínú àtúràtì ni o to formulate the kutuba and deliver yóò máa kọ kutuba yóò tún máa kà observe five wọ́n ṣàkà àwọn kìíní yẹn formulate eh, syllabus curriculum for children olóma ẹ̀kọ́ tó lè máa fún àwọn ọmọ kéékèèké yóò ti formulate yẹn lẹ̀ wọ́n tún fẹ́ gbà máa bá nìyẹn o supervise the smooth running of the month and madrasa àwọn ìwé ni wọ́n á di ìwé ṣé wọ́n máa di rúùrù gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ máa ń tún apply irọ́ ni wọ́n gba àwọn ìpínlẹ̀ tí wọ́n fẹ́ lò gbogbo apply wọn ní gbọ́. àìmọ̀kan ló fi àwọn bàbá tó ń ṣe yẹn ká ló yé wọn ní irú àwọn táwọn à ń sọ ẹni wọn ó fi sí torí ló pé wọn. ló pé wọn. ìgbà yẹn dàgbàsókè ó wà àwọn tó ń sinmi ọkàn wọn ó sì balẹ̀ pé bá ń kí ló dé tó sọ lé ìmáàmù tó mímọ̀ ní olóṣọ tó olúwọlé tó òun ò ní kéèsì bọ́ní ìsìn gbogbo ọ̀nà ní kéèsì lọ́rùn tó bá sọ báyìí lọ kí ló dé tó fi sọ torí pé mo jẹ́ mo wà nípò lọ jìyà dàrẹ́tà ayà sọ́ọ̀tù káà àtọ́nà lọ àwọn àtọ́nà rọ̀ṣùn sàràdàtà náà wà kúbàrọ̀ àná àtìkà nínú fún ààrẹ lọ́dún àtẹ̀lé àwọn aláṣẹ àtàlé àwọn olórí àtẹ̀lé àwọn àgbààgbà tó wá sọ wá nù kó ti lọ lo jíkùrá lè sọ ni pé àwọn aláṣẹ àkọ́kọ́ làwọn olùmọ̀ àwọn yẹn ò ní sọ àwọn èèyàn lò àṣẹ àti ọ̀yẹn operation storm fi wá ní nígbà yẹn tí wọ́n fẹ́ anẹ́sì ìwé ọba mọ́ká ò ní problem torí pé fátú àwọn ayatollah kibari olama ní pé kó Allah Amẹ́ríkà kó wá ó dẹ̀ ní èmi tún ka fátú àyẹn is about forty something pages ṣé gbọ́dọ̀ bá the chairman mo kà is about pages in magazine ni mo ń sọ ìwé kékeré is about forty something I read it ṣekúnù bá àtúgbà tó ń sọ mùkọ́ dínà tí wọ́n tó kọ rìpọ́tù conclusion wọn lórí pé ṣé Amẹ́ríkà tó wá láti stop Iraq láti annex Kuwait ó wá ní iṣu yìí kìí ṣe iṣu tó easy àwọn olùmọ̀ ló ń sọ̀rọ̀ yẹn o ó wá ní it's a very difficult issue ó wá ń sọ àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣi wọ́n àwọn píríncípù tí wọ́n lò láti fa ìdájọ́ ẹ̀sìn wa nínú rẹ̀ ní pé irin làbí gẹ́rin ẹgbẹ́ ìṣe law martin you can only cut iron with iron. bẹ́ẹ̀ni àtàwọn àyà mi ìpín ọmọ wa lẹ́gbà yín mo ṣẹ̀rí pé nǹkan mìí tàbí àti kò ní wa ìgbà yín wọ́n sọ àwọn bàáfíyà the back party of sọ̀dáà pé áàbùlá ilé ìṣubí mùsùlùmí àkídà tí hún lẹ́sàbẹ̀ àkídà tí ìsìlámíyà ẹ̀rọ̀dà sàbọ̀tàwọ̀ ọmọ ìgbà tí Russia náà wọ́n jókòó wọ́n sọ̀rọ̀ nípa àwọn mọ́tà àláyà wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n lé àwọn Russia gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé náà ṣe ni wọ́n pèpè ní Janet lamiya pé káwọn èèyàn lọ join force láti lé Russia kúrò nígbà yẹn la sọ ní sàwọn èèyàn máa ń rò pé tó iṣẹ́ àfa ìṣe àfa ìsìn ọ̀nà bíi pẹ́pẹ́pẹ́ kan gbowó lóde kó máa ṣe é I'm talking about a real setting. Celebrated by faith in life. Ìwọ̀n yà á jí gẹ́lẹ̀. Bàbá mi náà yóò fi òun ìlú ọ̀rọ̀ máa di ẹ̀ sílẹ̀ yìí pọ̀ lọ́sọ̀ọ́ láyìí. Ọlọ́run tó bá kù ú. Ààrùn ọlọ́run tó bá kù ú ìta máa gbọ́ lẹ́sì ní àgbàlára ṣùgbọ́n ló ní mọ̀ jù nígbà yẹn. Ó ní ọ̀nkù mi ní wọ́n lákàgbà tí wọ́n ti wà ní wọ́n ní wọ́n ka rìpọ́ọ̀tù ẹnìkan táwọn sáńbí rán wá sẹ́kọ̀ọ́ pé kó lọ wo lẹ́sùn òṣèlú wọ́n ló nígbà tó dé central mosque kó òun tó sẹ́yìn imam òun ò mọ nǹkan tí mọ́mù yẹn sọ títí òun kàn déédéé gbọ́ àmì ìyẹn pé fátíà tó ń kà kò mọ̀ pé fátíà ló ń kà ló ń gbọ́ ẹ àlẹ́ amúdùdú láàyè sọ́kò fún òun dání iná kò jọ fátíà lè di ẹni ó lóun mọ́ <laughs> wọ́n ló lóun wá rí lẹ́gbẹ̀ẹ́ mọ́ júmjúmọ̀

òun ò mọ̀ tí mọ́mù yẹn ń sọ òun kàn dédé gbọ́ àmì tó kò mọ̀ pé ó fájà lókà ẹlẹ́ẹ̀kejì olóòdé àwọn oyè fún orí ẹyẹ ló yí mọ́sálásí po ẹmọ̀ àwọn lékún lẹ́jà rìpọ́ọ̀tù tó kọ̀ ṣàfẹ́ rì ní ṣàfẹ́ dúró sí sẹ́ńtúrì yẹn náà abẹ́kì nǹkan máa rí bẹ́ẹ̀ lọ ni tó ní mo fi ń ṣàlàyé lẹ́ẹ̀kan tí program àgbàdo dé gbogbo àwọn adájọ́ lè gbé sáadé sáná wì kò tó go to NV go to university lọ́jẹ́ takasus dandan èyàn lè má rí lọ mọ́ta èyàn lè má lọ mọ̀dínà kò lè má lọ sáwọ́dì pé a bá ní fún ìdí ẹ̀gbá àwọn àwẹ́ ìlú Ẹgbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ president ẹwọ síkà tó wà ní tóbi ààyàn nínú mọ́tò ló gbé síkà tó dé lọ ní nínú mọ́ṣáláṣí àgbàdo ó lórí síkà wà ní ọdún. ìyá máa tó ọwọ́ tí wọ́n náà lè lọ sí àbẹ̀ ọ̀gá olóòtú olóòtú síkà lẹ́yìn bí àwọn amọ́ṣáláṣí ní ìbẹ̀ abẹ́jú àárín òkè torí báwọn ìṣẹ̀lẹ̀ kan wọ́n ti ṣe program ó kó gbogbo amọ́lẹ̀ àìjọ sáǹsọ̀ wọn ni ah, mo wá ń kọ̀ plété gbogbo àwọn ilé tí wọ́n rí títọ̀ láwọn sáǹsọ̀ fún wọn àmú níbàwò ó ní kó lẹ́yìn ò lè náwó ẹ̀ ló bá ṣe ó ní kí n wáyé títa odò nígbà yẹn àti ẹ̀tàn mi jẹ́ tó èsì kan fi kọ́ọ̀tì ẹ̀túnmú ilé wa sí ẹ̀túnmú ilé wa sí tí tí ṣọ́ọ̀tù wáyé títà bá fagbélẹ̀ pa ó lóun ti mọ̀ pé tóun bá dárúkọ owó yẹn máa sá lọ muslim nílé àwélé ṣe àwùjá aláàmọ́ wákàtí ẹ̀ ìlú gbogbo mọ́ṣáláṣí wa àwùjá kékeré yẹn tàbá tí wá láàbù ẹ̀ jù àdẹ̀síkà ló ṣe wà mí lọ àmọ́ kò sí rẹgulétọ̀ ẹ lọ sí ṣọ́ọ̀bù ọ̀gá yóò wà lẹ́yìn every day wọ́n kó wá báyìí tó kù ti máa ṣe wọ́n tún ní kíní kí wọ́n máa ń pè kíní bí kíní bí ti adójúmọ́ kò tó adójú rẹ̀gúlétì yẹn. ẹ mítà nínú church wọ́n tún ní wọn. program tẹ̀sí àwọn tó lè wo tún ní mítà yìí ká kàn sọ́nà ọlọ́run ló. ẹ tó wá lówó jù nù wá ní ó complain àwọn tí ò ní yóò wá Ìgbàdán bá dá gbogbo wọn tán ní a ní 5,235. Wọ́n ní èlò lábẹ́ náà gangan ní 235,000 naira. Ẹ tó wá ní lápò ní wa kò ní dá àpẹẹrẹ ìgbàgbọ́ àti gbọ́rọ̀ náà náà. Ọlọ́gbọ́n tó wà ní ìlú ṣe. Abẹ́ ìlú ọ̀gbìn kan bá ti lábẹ́ yóò mọ̀ ọ́gbọ́n. Mọ́tò lásán ló gbé yẹ̀wò. DJ ni wọ́n lọ gbà ó dẹ̀ lè bílì wọn tó seventy eighty thousand. ìgbà ewu lọ bá dj ìjọba afẹ́fẹ́ rẹ̀ tẹ̀sí ten thousand naira pàdé ló ń gbà. ojú àbúrò wa yẹn bí ó yẹ ti pọ̀ jù ní sẹ́ńtẹ́nà ten thousand ní ogun pàdé nígbà yẹn. àwa ṣe fún ìjọba ìta ojú àbúrò kan yá owó yẹn ti pọ̀ jù wọn lọ ra spíkà àbá sọ̀rọ̀ bí a yẹn tó wọ́n gbìyànjú náà lóun kan lọ́sọ̀ dáadáa àmọ́ kò jọra wọn yóò fi invest dáwà ní investment saudi ìmáàmù wọn kìí fi kí ní okun microphone sọ́rọ̀ tó bá yóò tó sẹ́ẹ̀kì méjì ní ìtàn lókè ìtàn nísàlẹ̀ tí mọ̀mọ́ bá yóò tó kò lẹ́gbó kí ní microphone olókùn sọ́rọ̀ tó bá àwọn students ń ka Quran yẹn píkà ló mọ̀ jẹ́ tó tún jù tó bá yẹ ẹ́ńjìn tó gbé jáde tó bá ní kúlúwà lọ ìjọ kan ní àádẹ́ kí ni wá tó jẹ́ ìmú ní àtẹ́lẹ̀ ah, tó yàtọ̀ sí tẹ̀jú ìṣẹ́ tó wà Nàìjíríà ẹ́ńjìn gbé jáde àá ah, ẹ̀yìn ló sì jẹ́ ah, ẹ̀yìn àbígbà tí wọ́n lu dùndó sí dẹ̀mù ó di bí ọwọ́ àgbọn inú rẹ̀ ó dùn láti kírun ohun ò lè há toríwò pariwo kékùrán Inú ìlú ẹni ìrìnà kan ló ṣùgbọ́n wọ níbi èèyàn gbọ́dọ̀ kẹ́ inú ẹlẹ́ ìtò lè dún èèyàn ní ṣe tàbí kọjá ọjọ́ mélòó kan owó wà sí títà ọjà ẹ̀yìn tá lówó ní wáyé pé èyí ló dàpọ̀ lọ́dọ̀ rẹ̀ ti tẹ̀sílì sí lọ́bì ẹ lọ́rọ̀ ní títà gidi ó bá mọ́ lóò ìjà ń títà sí lórí àṣẹ́sí o ọlọ́run pèsè fún yóò ó yá wà ń tọ́ bu tí ó ti tó fẹ́ ṣe sílé yẹn ó bá fi ra síkà òdodo nínú ẹlòmí ti kọ́ lé létí dúró àwọn pop ló ń lọ́jà lọ́sọ̀ọ̀sì kó wọ́n wá pẹ̀lú wá nípa níta ìgbàgbọ́ gbalada ẹ̀yin ògbọ́n tọ́pọ̀ sábẹ́ ṣe sí òṣùwọ̀n ògbọ́n máa fà ń kó ọjà wọ̀lú ọjà yẹn ti wá wọ́n àwọn tí wọ́n máa ń kọ́ àwọn tí wọ́n máa ń ra ọjà tí wọ́n tún ọta ọjà yẹn tí wọ́n tún ọjà tà wọ́n kí lẹ́yìn wọ́n wọ́n ó ṣe làwọn yẹn wọ́n tún wá ń bà ó ní ẹ̀ lówó èló ni ó dá wọ́n ti mọ price tẹ́lẹ̀ sani àgbẹ̀rẹ̀ jẹ́ one hundred thousand naira per ìbá hundred thousand ní ẹ̀ ẹ̀ ó dá one fifty ẹ̀ ẹ̀ wọ́n tún lọ lọ lọ two fifty alẹ́ ẹ̀ lè ó dá one million one million kò ẹ̀ sanwó ẹ̀ ẹ̀ mọ́ tó ṣe ó kàn ọjà yẹn ti wọ́n ó sì mọ̀ tó gbogbo àwọn tó fẹ́ wá ra ọjà yẹn ọ̀wọ́n ni wọ́n lọ ta fáwọn èèyàn ó jèrè àjẹpadídé ó kàn pín lọ́fẹ̀ẹ́ ni ẹ̀san tọ́lọ̀ wá fẹ́ san ṣe gbogbo owó tó fẹ́ ta yẹn tó ààrẹ ìrẹ́jọ abdulhamid bunu house ẹ̀yìn ìrẹ́jọ kọ́fílà wọlé mẹ́lẹ̀ ló gbé àkúnmí kọ́fílà ó ní 100 yóò rẹ̀ ẹrù ràkúnmí ẹyọ kan inú ìjẹrù kékeré ràkúnmí 100 àti ẹrù ọ̀nìjì tẹ́lá lọ O wọ̀ lú èèyàn si lóun fi gbogbo ẹ̀tọ́ rẹ lójú ọ̀nà ọlọ́run owó pa ìyẹn ni pé òun supply rice tẹ́lá right rẹ mẹ́wàá wá wọ́ọ̀kà rẹ wọn ní ah, tẹ́lá ẹ̀dẹ̀ dé sínú àwẹ̀ ẹ fún gbogbo àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tó bá bá àwọn tó mẹ́tò dáadáa pé kódà kó mẹ́jẹ mùsùlùmí ẹ̀rá ọ̀sẹ̀ torí bí wọ́n ti ń jẹ̀rẹ̀ ìgbìyàn yóò gbọ̀n lẹ̀ ẹ̀rá ọ̀sẹ̀ ńbẹ̀ àwọn tí èsè mùsùlùmí kan ó jẹ torí pé àwọn mùsùlùmí kan bá gbélé ẹ̀mọ̀ jẹun ẹ̀ nípe oṣù ibi ta tó ti ń pin fún mùsùlùmí àwọn tó jọwọ́ bá gbé ara ilé ni wà wọn àjọwọ́ ti mú aláfáàtì kù ní ìlú ààbò wọn ṣèbí apracticalize ẹbí ní yàbí bọ́dì láti ẹ̀ ara yìí ni wà òkúta ara wa ní ẹ̀rí lákọ̀ọ́kọ́ what I am saying in essence ẹ̀wọ̀n táwọn sábẹ́ yẹn ṣe ká ló lè ṣe nínú wa àwọn kọ̀ọ̀kan ló gbìyànjú ẹ̀ díẹ̀ bí àwọn ọmọ ọlámiyàn yìí torí mo wo ilẹ̀ ní Èkó tí wọ́n ní Fọláwíyọ́ donate fún Muslim ah plot ilẹ̀ ní ìmọ̀ iye tí wọ́n lè pa níbi tó wà yìí ẹ́ eh? forty million at that time by now ó máa ti wọ billion ó tẹ̀ donate ẹ̀kọ́ muslim ẹ̀wọ̀ àwọn Abíọ́lá ó ṣe wòlímọ̀ fún gbogbo Ògùn state lọ́dọọdún kó tó kú Dangote tó bọ́ ní Lábíọ́lá ṣe ní ọdọọdún ẹ̀yìn àfá ẹ̀ ti wá rẹ́gísà ẹmọ̀kọmọ̀ ń kò bá yín lè tí ó o ẹwà kọ iye ọmọ tí ó ṣe wòlímọ̀ lọ́dún yẹn wọ́n wá owó ọmọ dàṣọ san owó fún àfá yẹn lórí iye ọmọ tó produce fún àkókò sí stadium wọ́n gbogbo olówó ọmọ olówó mi gan bí ṣe ìbí kéwú ni kàtá ó lọ sí kan ó lọ sí matriculation ọmọ ẹ̀ ó tó sí oúnjẹ lọ matriki ọmọ ń wọ́n bẹ́ẹ̀ lẹ́bù níjọ graduation ó sùn báyìí àwọn èèyàn wọ́n kó mọ́tò lọ́wọ́ wá sí oúnjẹ surplus ọmọ ẹ̀ kakura ní ìṣèlúṣẹ́ ọlọ́run torí pé kò yẹ òwò ọlọ́kàn ẹ lọ béèrè ìtàn àwọn sàádé ní ọjọ́ náwó ẹ wá béèrè àwọn sàádé tó náwó ń ṣe wọ́n padà tòṣì they didn't ìfáàrù usman gbà fẹ́ calculate property tó fi ilẹ̀ ó kọjá abẹ́ tó ń tí bó ṣe náwó yẹn tó he left so many words that muslims are still benefiting up till today. Ah. Sọ̀tàkà èyí tí a padà sí láti lọ bẹ̀rẹ̀ nìyẹn. Làtàkà ìgbé lánàá àtàjọ súnà súnà tó kú jáde ẹ̀wọ̀n tó tó kó. Làtà àwọn àgbẹ̀wọ̀n yẹn tí ò wá ṣe nígbà táwọ̀ bí iṣu, bí ẹ̀gbẹ́, bí àgbàdo mẹ́rin, bí ìṣúlò. Túbà ṣá, túbà. Àti àwọn roast beef àti vegetables, àwọn ewébẹ̀. Ó bá já ọyọ́ tí ó ń pè léwédú ìgbà tó wá já wọn ní ókún tírélà mẹ́wàá sàkátò tó wọ owó tó ta ní sàkáwọ̀ sóyé wa so àwọn yẹn tí wọ́n bá ń ṣe business lẹ́yìn ọdún kan tó bá ti kọ́dún kan tọ́pa owó tí wọ́n á ní latrend tàbí tí wọ́n ní pamọ́ á wà wò lóyá ó tó nìgbọ́ kí ni ó bá wọ nìgbọ́ wọ́n wá divide by forty that's two and a half percent wọ́n divide by forty ìyẹn ní zakai so after the eh, lady. Ìrọ̀ ìrọ̀ ìrọ̀ tí ẹ bá ń fi pákí ṣe gàárì ṣé gàrí yẹn tún sàkáwọ̀ wá wọlọ́ àìlà ń tẹ́lẹ̀ mọ́ tó wọ business tó ṣe yẹn ní sàkáwọ̀. that is why the issue kò kó fi difficult. lórí ọ̀rọ̀ wí tí wọ́n jẹ́ gbogbo àwọn ọ́fíìsì gẹ̀ẹ́gẹ́ lọ́dá àpá gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n ti ṣẹ̀rí àgẹ́gẹ́gẹ́ èyí àwọn mọ́ta lórí ìgbọ́dá jẹ́ lórí ìgbó jẹ́ pé tí wọ́n bá kákòókò ó máa ń dágbó process fermentation tí bá fermenti ẹ̀ wọ́n á sa dehydration fún òlé wọn ní tútù ní máa sá tán ìgbà ìgbà ó lọ máa sá táwọn àbá sọ pé bóyá kòkó yẹn gbà wọ́n bá fa méjì tí wọ́n sá tán o èèyàn wàá wò yá torí pé yá wọn àsọ ní ṣe yẹn ni wọ́n á mẹsì wọn ètò fáwọn lọ́dọ̀ tí bí ní sísìn sísìn yẹn lọ́kìlì ó dìgbà tó bẹ̀rẹ̀ ó dìgbà tó parí ìgbà tó parí yẹn ni ọdọọdún ló mọ̀ sọ pé ó fẹ́ mọ̀ ẹyọ zàká ló mọ̀ ṣẹ́kì àkáǹtì ẹ̀ lọ nígbà tí sísìn parí ọdún kan náà lẹ́ ń bá bọ̀ yẹn títí títí títí táwọn afá fi sọ́ọ̀bù pọ́blẹ́mù àwọn oníṣòwò ìṣègùn bẹ̀ fátúwà àwọn àǹfààní yẹn o kìí ṣe pé kò túnmọ̀ sí àwọn afá ní òmìnira àbájẹ́ tó pé mi ọ̀run ṣùgbọ́n ibi parí ọ̀rọ̀ àwọn òbí yìí láàrín tó ṣe contribution tó o lè jẹ́ kó wà túwọ́sì àti àwọn àgbà contribution yẹn lọ́dọọdún yẹn ìgbà ni wọ́n mọ̀ ẹyọ ìsàká tómi wàá máa ń rádà tó ń dìlú inú kòkó tí sàtọ́ ò ní bẹ̀rẹ̀ owó wọn a gbọ́ fáwọn wọ́n máa ń fún yín lówó ẹlòmíì wọ́n fún five million tó bá ti dá five million padà nígbà tó ń padà èyí tó ṣẹ́kù yẹn ti fi ẹni tó jẹ́ gbèsè mọ́. ẹlòmíì ọ̀gá ẹ̀ tó twenty five million yẹn tó bá ti ra ọjà ṣèbí wọn náà ní ti tiẹ̀ ṣèbó fi owó yẹn fi ń bá ọ̀gá yẹn rajà ní ṣèbó lè tó já sí wọn náà lọ́wọ́ títí ẹyẹ ni wàá kakuléètì ọ̀gá yẹn yẹ tó àwọn yọ kò lè jẹ́ jẹ náà ọ̀gá tó sùn tó kún tó fẹ́lẹ̀ ten million ẹ mọ́ sọ bọ́lọ ya ń bá jà àwọn ọ̀gá kankan òyàwó mi bá jà àwọn ọ̀gá kan wà àwọn òyàwó kankan bá wọ́n lẹ̀ ní ẹ mọ́ bà kó wọn lọ kíwọ́ àwọn ìyẹn lọ mọ́ ń yọ bàtà lọ́dọọdún ìlú bẹ̀rẹ̀ tó jẹ́ kó yé mi dáadáa onígbà Buhari tí àwọn gọ́ọ̀mọ̀ NLNG àbí nǹkan National Liquefied Nigeria Liquefied Natural Gas Company táàkì tí wọ́n san fún ọdún kan ó láta nínú news ní Buhari san ló fi ṣe bailout tó kó fún gbogbo àwọn gómìnà tó jẹ owó pẹ́pẹ́ fún sálárì wọn ò tó san ó tún fún wọn ní ó tún fún wọn lẹ́ẹ̀kẹta kí ni mo ní wọ́n fi ṣe táàkì Nigeria National eh, Liquefied Natural Gas Company that is what the news said owó yẹn ló lò tó fi jẹ́ sọ sálárì gbogbo àwọn tí wọ́n jẹ lówó bí oṣù mẹ́rin márùn-ún nàìjíríà owó orí ti ilé iṣẹ́ yẹn lè and aláwọn individual tó wá láwọn company yẹn imagine tí wọ́n yọ zaka matrix as a company ìwàlàdàmọ̀ níbi three years ago four years ago I don't want to mention the money because ẹ̀ẹ́dẹ́ àwọn kan gba one million nílùú yìí àwọn kan gba one point five àwọn kan gba five hundred thousand àwọn ẹ̀ẹ́dú kọ́jú ẹ̀ tó gbà líìsì ní one fifty thousand gómẹ́lì yẹn gan. Ǹjẹ́ àwọn kan gba two two fifty thousand àwọn kan ti gba fifty fifty thousand everything together I don't want to mention it but I will mention it two hundred million that year imagine káwọn industrialist wa àwọn ìyókù náà tí ó lé gọ́mà àfẹ́jẹ́ tó wá yọ ìgbàṣá ìyẹn tó wá sí bí nìyà ọ̀pọ̀lú mi as at that time ṣẹ́rì ní kò wá pẹ̀yìn ìwọ́n tó gba five hundred thousand tó lọ sóko ṣé kò rí lè ní ìdílé iṣẹ́ ọkọ ẹ ẹ tó gba two fifty five tó kó lọ sí ìdí ọjà ẹ bá ṣe wá àdúgbò wọn bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ́ kó lọ sí lápò torí ẹlòmí ló ṣe gba five hundred thousand ó kẹlẹ ọmọ nípa tó pé kò fi owó gidi àwọn aṣèwọ́ àti fún wọn pé ẹ má kó lọ ọbẹ̀ ẹbẹ̀ lọ́nkọ́lọ́ sálùbáríkà sí fún yín. you understand imagine gbogbo àwọn gọ́ọ̀mì fáwọn mùsùlùmí nìyẹn kí wọ́n máa yọ zàká kí wọ́n kàn dìbáìdì owó wọn sọ́nà fọ́ọ̀tì kí wọ́n fi bẹ̀ sílù. lọ́ọ̀gá tó ń ta fóònù lówó mi kí wọ́n yọ zàká kí wọ́n kó kíní kan ní ilẹ̀ òkú ní ìlú nu zaka ẹgbẹ́ ìwà bẹ́ẹ̀ yọ zaka èèyàn tún máa ń wò pé ta ló fi business ta ní zaka tẹ̀yàn fẹ́ yọ jẹ́ ọ̀rẹ́ mílíọ̀nù sí ìyẹn lè mọ̀ kéékèèké ìyẹn lè wọ ẹnìkan nínú ìlú pé ẹni tí ń ṣe business yóò lọ ìtàbí ẹ̀ èló ni capital base jẹ́ three million bàbá fún ẹni thirty million tó bá ní thirty million ń kọ́ àníjọ tó bàbá fún èèyàn á ní kó ṣe é ṣàlàyé wọ́n kàn fún ní fifty million ní ẹ̀rí òun tún ti bọ́ because ó ti mọ̀ nípa business yẹn tẹ́lẹ̀ yóò tún láwọn state boys and girls tó tún fi ń ṣiṣẹ́ lọ́ndà ẹ̀. ọlọ́run ṣàmì tó gbà sí àwọn àgbẹ̀ nìyẹn tó ní àwọn obìnrin sọ́lọ̀ níbẹ̀ yọ gbà kánú lé wọn yẹn iṣẹ́ ńlá nìkejì jẹ́ kékeré how do you do that? tó ní sọ́tọ̀ àgbà náà bá bọ̀ sáà tó fẹ́ fàdìlù. 26 já parí ayà ìlónìí ní kíké sọ́lá 33 láti lọ ẹ̀rọ ayà 33 ìnáma lórí ìlọ́kùnrin ní ìlà àmìlú méjìlá alàjá ti ṣàlàyé ọlọ́pẹ́ mú ẹgbẹ́ gbòòkú yẹn yára lé àmẹ́bí wọ́n ìfọ̀ nírọ̀ fún ìṣẹ́kọ̀ọ́ ní ó sì fẹ́ pọ̀ ní má tónítóní kóníkóní láàsọ pé àyà yìí ọ̀rọ̀ ta ni wọ́n bá bọ̀ ọ̀rọ̀ àwọn ìyàwó ànábì ṣùgbọ́n gbà tí ọlọ́run fẹ́ lo gbólóhùn pé ará alẹ́ ànábì ó lọ jẹ́ akọ jẹ́ndà masculé ìdí ni ẹjọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ demonstrative pronoun àti demonstrative adjective tí wọ́n ń lò yẹ ó gbọ́dọ̀ jẹ́ masculé torí pé wọ́n jẹ́ masculé àwọn kan sọ fún àwọn ìyàwó ànábì òsì nínú ará alẹ́ ànábì ó fẹ́ yàwó wọn ní ìyàwó rẹ̀ tálára alẹ́ àkọ́kọ́ wọ́n á lọ wá tánàbí mú alì asan òde ìbádùn ẹ̀pá àwọn ará alẹ́ mi ni tálànà bí ò sọ yẹn ní àníkàwọ́ kára alẹ́ àwọn ìyàwó yẹn gan lákọ̀ọ́kọ́ kàkú but there is a need for that sísọ tánàbí sọ yẹn ló jẹ́ ká lè ṣírò alì alhassan àti alìsẹ́nì máa ará alẹ́ ànábí ọ́pùnárì àbá ti sọ pé wọ́n ti ṣe

káṣe kí ni àkápọ̀ wọn lé ká mọ́ ṣépè fún wọn ká sì mọ́ bú wọn ṣùgbọ́n wọn èé ṣe ọlọ́run wọn èé sì ṣe máa zoom wọn èé jẹni tí ò lè ṣe lọ kò sí ẹ̀dá kankan láyé tó lè sọ pé òun èé jẹ lẹ́ṣẹ̀ òun ò lẹ́ṣẹ̀ lọ́rùn tó bá sọ bẹ́ẹ̀ ṣe àkọ́kọ́ tó dá nìyí àtẹ̀rẹ́ta ìyáwó àmì fún alẹ́ nípa ẹgbẹ́ abẹ́ fi ẹ̀ṣẹ̀ ayé ti wọ́n. ṣúgà pọ̀ lórí ọba kò sẹ́ni tí ó ṣẹ́kù lórí ayàtọ̀ pápẹ́ pápẹ́ àtúntò láàbùn náà tàbí mọ́ tí ó àwọn ilé máa tara kálá gbára ní ìjábà bẹ́ẹ̀ni àti àásìrò àyà ní ولكن يؤخرهم فإذا جاء أجلهم فإن الله كان بعباده Surah 35. Surah 35. Hmm? tó wà nílé ní ṣúrọ́tù náà lè ṣe sísìn ní àwọn ìsìn ẹjẹ́ kápọ̀ wo ti 35 ní àyà 45 fún ló láàbù ṣúra 35 ní àbáyà ọlọ́ni واصل ما ترجع على قمرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان لعباده خبيرا يدعو له نحل الله ولهم في الدنيا وحياة Súra 16, àyà 21, mo tó mẹ́ta gbọ́ yẹn náà. Wọ́n الناس بظلمهم ما ترك عليها من ماء ولكن إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون

ẹ̀gbá bíọ́dì ẹ̀ kábùlẹ̀nà eléyìí bí kan kábùlẹ̀nà kò mọ̀ pé kò tó wà wá jó kan tẹ̀sẹ̀ bọ́ wá ó kẹ̀yìn ọ̀nà náà mú wọn. ẹ̀ understand tàbí ó gbé ẹ̀yẹ dání bàbá bẹ́ẹ̀ dání wá ń bíọ́dì ẹ̀yẹ ebi lè fi rí òkè rẹ̀ ẹ̀dá ó kọ̀tọ̀ ìdá mọ́tò níbú ẹni kan bọ́ ọlọ́run mú ìyẹn pé kéèyàn rí ìyà ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Sọlá tó bá jẹ́ kó ọlọ́run fẹ́ pẹ̀lú bá ń ṣe ń jẹ́ lórí ilẹ̀. Dáàbà, dáàbà, ẹ̀dẹ́ ẹlẹ́nìkú, àtẹ̀nìkú tí ń mílò òfin mi lọlẹ̀, ọlọ́run bá ti fi ẹnìkan kan lẹ̀ lórí ilẹ̀. Ó kì í túmọ̀ tí wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ yẹn, kò sẹ́ni tó fúrì ṣe ẹ̀fẹ́ tó yẹn bá ti ṣẹ̀ tọ́lọ̀ fún yàn láyé tí ó bá bẹ̀ ní mú yàn tọ́lọ̀ tó sẹ́ni tí ó fúrì gbogbo ayé òfin ولكن ولكن يؤخرهم إلى أجل Ilọ́ aláha ilẹ̀ ajáde ìmùsámẹ́lọ ní àsìkò kan tààfà sí tààfà gbèdéke sí tààfà àlàtí ìmùsámẹ́ tààfà lọ́dọ̀ ọlọ́run. Láti sọ wọ́n bá ti wá dé. Àwọn ọmọ ìwọ́n tó gbà rẹ̀. tó wò yányànyán tó wọn àgbálùmọ̀ ìgbàtọ́lọ́wọ́ wà ọ àgbálùmọ̀ yẹn wọ́n lójú ó bá kan wọ́n ni oó jẹ́ káàkùn ní báyìí fúra ní sọ́nù ọkàn torí ilé ló lọ bí àgbálùmọ̀ yẹn ọlọ́run ní tásìkò bá ti dé gbogbo ṣe sẹ́yìn lẹ́nu lórí èyí wà láti ìyẹn ní pé ọlọ́run ṣàánú wa ní pé kò mú wa lẹ́sẹ̀kẹsẹ̀ sínú sọ́ọ̀tù náà lè kọ́ tọ́lọ̀ bá mú kálukú pẹ̀lú ààbò títí ń ṣe lóòdóòdó àwọn tí tajà búrẹ́dì tó gbà níjẹta ó wà ìpé búrẹ́dì ìbádọ̀lá yóò bú báwọn yẹn bá dùnmọ̀ pé búrẹ́dì jẹta ni wọ́n ní rà ó wá kú mẹ́ta lánàá ó sì gba dọ́fìn nìkan lónìí yóò wá túbọ̀ láàrin ṣẹlá ti mú búrẹ́dì òní lẹ́rù pẹ̀lú ẹ̀pà tó tàkù lánàá ẹ̀pà títè ṣe ń pé yóò wá lọ dàpọ̀ mé tó ṣẹ̀ṣẹ̀ lónìí ẹ̀rí pé tẹ́lá ń jẹ́ ẹ̀pà mí eléyìí ó dùn eléyìí ó fẹ́ kan ló dàmọ́ra wọn àtàwọn tẹ́lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀yìn today is April àwọn tó ń fèsò kaṣú ètò kaṣú láti yà tó ti bàjẹ́ sílé a pọ̀ mọ́tọ́ tó ń tuntun ó kò fún yín ẹlòmíì fi máa pa ètò pọ̀ inú yóò tún wá dùn ẹ̀tọ́ gígbọ́ bì ẹmú wọn ti kó síbi bẹ́ẹ̀ ní elege àtàwọn olóbì òdì gidi nísàlẹ̀ èyí tí ó ní kòkòrò láàrin gidi lókè tó bá wá dá tó bá wo èyí tó dá ló tó bá bó tún dà èyí tó àárín ni wọ́n ti sí pẹ̀lẹ́ o bàbá onípọ̀npọ̀dọ́ ìyẹn ìjọba wọn kan láti bọ àpò ráì yóò ṣe ẹnu lẹ̀ irin yẹn ó ti wá níbi àárọ̀ báyìí yóò kọ̀ ra mọ̀ jábọ́ ni wọ́n di ọ̀rọ̀ bà tó wọ́n tó fọ́ ọwọ́ kìíní àpò yẹn tó ti bí padà àtàwọn onírìbáàgì láìsí yẹn wọ́n ti mọ̀ pé irú eléyìí làwọn èèyàn rà èyí tí wọ́n kó wá kì í ṣe rú ẹ̀ wọ́n wà lọ gbé báàgì ẹ̀ wọ́n fi jẹ̀ wọ́n máa rí báàgì ẹ̀ wọ́n fi sí irú ẹ̀ làwọn oníbúrẹ́dì náà búrẹ́dì táwọn èèyàn fẹ́ràn wọ́n lọ wá ọ̀rá ẹ̀ wọ́n wà lọ gba tàwọn míì wọ́n fi sínú ẹ̀. àwọn kòkó ẹlòmíì kòkó tí ò ti gbẹ yóò kó mọ nínú ẹlòmíì wọ́n máa máa sátú kòkó sórí ìyèpẹ̀ wọ́n ní ó fawé wọ́n àdé fàwẹ́ wọn ò ní sá sórí ìyẹn ìyẹpẹ̀ wọn ni kò lè fàwé wọn á dàmúra wọn oh subhanallah àtẹ̀yìn oní páàkì tẹ̀bá ọmọ onílé ti fọ́mọ tẹ̀bá lẹ́fẹ́ ra nǹkan kan lébi títì yóò wá ga wọ́n ti kó lébi sí tó bá ti wá dàtọ́ ká ó ṣe yá wọ́n sì fi gbowó ojú pé kí ní yẹn kún láti ilẹ̀ ló fi wò ó wọ́n ti fún ní páàkì gàrí tó wò tó ga sókè yẹn wọ́n ti kó pépà sísàlẹ̀ tó bá wá dàtọ́ ṣe yá wọ́n ah, nípa ṣe ń ta lónìí ìgbàpọ̀ àwọn kẹ́ẹ̀gì epo tó ti kẹ̀ làwọn ó gbé lọ sóko ni wọ́n fi lọ ni wọ́n mú lóògbé lọ répo tí wọ́n bá délé àwọn kẹ́ẹ̀gì lórí sóró ẹ̀rí pé gẹ́ẹ̀sì tó tó ni oníwọ́n fi tà fẹ́yìn wọ́n ti mọ̀ pé yóò ṣẹ́kù ìwọ́n bá fẹ́ rà lóko láyé lọ́dọ̀ àwọn ẹ̀jẹ̀ kẹ́ẹ̀gì tó kẹnu. àwọn kan tún sọ rọ́bà kan tí wọn kan ó sọ lórí gbóná yóò kàn yóò sún kì rọ́bà náà lẹ́yìn ti wù àwọn kan wá gé etí ẹ̀ fẹ́rẹ́fẹ́ tán ni èló ni ráìsì rọ́bà one thousand three ẹgbàá one two wọn gbà ẹgbàá tó ń tó dé ẹmọ ẹgbẹ́ wa mú ó ti mọ̀ wípé rọ́bà ike tó ń sọ sínú omi gbóná tó ti sún kì ní ìsàfún ẹnìyẹn ní lọ abẹ́yẹn ó one ó gba one one tó a ní pẹ́ẹ́lí ká tó ilé ọ̀tọ́ bẹ́ẹ̀ náírà wọ́n ti fi sọ́ọ̀ gé díẹ̀ ìyẹn ni wọ́n fi ta tó ọ̀tọ́ bẹ́ẹ̀ náírà ní ọjà rẹ̀ rọjú ọ̀lọ̀ tí ó bá bẹ́ mú wa pẹ́kẹ́ bìzú nínú pẹ̀lú àwọn àbòsí máa ṣe Prọfẹ́sọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ mú pàkì ẹ̀ tọrọ òǹgẹ fún ara rẹ̀ ó mọ̀ pé fẹ́kì ìsọ̀tì ló bí wọlé. Pépà ń pépà ló dà kan. Prọfẹ́sọ̀ mi ò kọ nǹkan kan yọ àjọkọ ọmọ ẹ̀ ní orúkọ pépà put my name pé kó o jẹ́ mọ̀ ní sọ fún orúkọ pọ̀ ìtì àjọkọ náà. ọdẹ ní kọ́tọ̀ ọdẹ ní ọkọ̀ kì í ọkọ̀ lórí níbẹ̀ o àti ó ní twenty five papers pépà tó kọ ọdún five orí ẹ̀ ní ọ̀dọ̀ àwọn yòókù ló kọ́ ó kọ ọ̀gá àwọn sì gbọ́dọ̀ kú sí. ó ṣe rí káàkiri nìyẹn lọ sí ti pẹ̀lẹ́ pharmacy oògùn ìjọba ẹ ti kó lọ sí ṣọ́ọ̀bù ti yẹn ti lọ́ńtà tí wọ́n wá dé wọn ní oògùn ti tán

ọlọ́run tààdùn wa ọlọ́run dákùn mọ́mù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 اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم انك حميد مجيد ان شاء الله tó bá dọ̀la àbò sọ̀rọ̀ jáka àbẹ̀wò dé káàpù jẹ́ ká ní àǹfààní láti béèrè nípa ẹ̀ lọ́sàn náà láwọn àríkàn tó Thank you.